thanking all the concerned people around the world. Even let me, I would like to thank the uh, gist lover that started this uh, issue because no more a kid for crying out loud. I'm over sixty. Wọ́n lágbàlagbà kì í ṣe láńgbàláńgbà. But mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àbíamọ ayé gbogbo ẹ̀yin àbíamọ tẹ̀ dìde sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin tẹ́ fi ìfẹ́ hàn torí lójú tèmi ìfẹ́ ni wọ́n ní tí èèyàn bá mọnúrò àmọ̀pẹ̀dá tó bá pẹ́ lómi ni a rí gbogbo nǹkan tó ń kà gbogbo nǹkan tó kọ nípa òun kíní kan bá kan ẹni tí ó gbé tí kan ẹni tó gbọ́ ọ̀rọ̀ ẹnu èèyàn kan tí ò dùgbọ́ kejì tó bí judgment tó wá ń judge onítọ̀ ẹ lójú tèmi náà mo ṣe rí pé ìfẹ́ náà ẹni lé yóò bá nífẹ̀ẹ́ tó bá sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti èèyàn ní dá sí rárá ẹ̀yin abiyamọ ayé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́ ohun tó ṣẹlẹ̀ ni wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ṣùgbọ́n a ti dàgbà a kì í ṣọmọdé mọ́ báwo ni irú mi ṣe máa pa ọmọ tì kí ló fẹ́ ná mi ọmọ mélòó ni mo ti tọ́ nílé ayé mi kò lóǹkà èyí nífẹ̀ẹ́ ọmọdé gan-an tó ṣe wá máa jẹ́ pé Dámiláre ni mi ò ní tọ́jú wọ́n ní tí ó bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú ṣùgbọ́n láti lè ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀yìn tí mi ìdẹ̀ ní báyọ̀wọ̀ kan sọ kò sí ní kọ́ńgbọ̀bẹ̀lẹ́ mi lọ́rọ̀ àmì ẹ̀yìn sọ èmi ò ní mi ò tọ́jú Dámiláre o gbogbo yín mo fẹ́ kẹ́ mọ̀ wípé láti ìjẹta lèmi pẹ̀lú Dámiláre láti ń sọ̀rọ̀ lórí fóònù mo ti ní mi ní sọ̀rọ̀ rárá torí a ti gbé ìgbésẹ̀ wípé àti Dámiláre àti bàbá Dèjì tó ń gbé ọ̀dọ̀ ẹ̀ àti sọ wípé ní ọ̀la gbogbo wa àfojúkojú gbogbo nǹkan tí n bá fi yìí pé òbí ń ṣe fún ọmọ gbogbo ẹ̀ pátápátá mò ń dá mo fi ń dá ẹ̀yìn abiyamọ lóòótọ́ tẹ dá sí ọ̀rọ̀ yìí mo fi ń dá yín lójú pé mi ní disappoint yìí bàbá ni mí bàbá ni mí mo ti tọ́ ọmọ tọ́mọ tọ́mọ tọ́mọ tọ́mọ tọ́mọ wọn ò lè yọ̀kú mi wọn wọn ò ṣọkú mọ́ mi lórí mo ti tọ́ mílíọ̀nìà mo ti tọ́ mílíọ̀nìà wáyé tó ṣe wá jẹ́ pé ọ̀rọ̀ dá mi láre wá ni mi ò ní tọ́ ẹ̀bẹ̀ kan tí mo kàn fẹ́ bẹ̀ yìí ni wípé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n sọ ọmọdé yìí di oníbàárà tí wọ́n ń dáwó fún nítorí ọjọ́ ọ̀la ẹ̀ àbọ̀rọ̀ máa ní wọ́n kọ́ máa dá owó fún ọmọ nígbà tí ẹni tó lè tọ́jú ẹ̀ tó wà kì í ṣe èmi ni mi ò tọ́jú dámiláre ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tí mo sọ pé mi ò lè ní sọ nípa ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ́ mọ̀ á dẹ̀ máa rókì nínú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá dá sí i nítorí pé bẹ́ẹ̀ ṣe dá sí ẹ̀yìn abiyamọ ayé bẹ́ẹ̀ ṣe dá sí i ìdùnnú mi ni máa tọ́ dániláre méjì tí mo ní mo fẹ́ ní pẹ̀lú ẹ̀ àti ẹ̀pẹ́ nìyẹn kí ló fẹ́ ṣe kí ló fẹ́ kí n ṣe ibo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ tí n bá rí wípé dúpin ìyẹn gbà kó má lọ léwu torí wọ́n sọ fún yín pé ó fẹ́ lọ fún tó ẹ̀jọ̀ ẹ̀ ó fẹ́ wá ìjọ entertainment yes ó lè wá ìjọ entertainment but a kà ìwé wọn ló ti ṣe jáàmù lẹ́ẹ̀kan àìlejì kò kò mẹ́kẹ̀ fine èyí á ní kó lọ gba fọ́ọ̀mù kó tújà yẹn ṣe ní agbára ọlọ́ọ̀ba tí mo ń ṣe ní ọlá àwẹ̀ tí mo wà nínú ẹ̀yìn ọlọ́run á bá mi dúró tì á dẹ̀ pass ayege á dẹ̀ fi sí yunifásitì tó bá wà wù tó bá ti kàwé tán nǹkan kí wọn tó bá fẹ́ ṣe kó máa ṣe gbà yẹn ọ̀tí ibi tí mo tó sí pé ní àwọn ọmọ mi kò sí tí ó kàwé nù so ó láti kàwé ó láti lọ sí school ká ní ó mọlé mi ó mi ó bá mi ni ìjọ tí wọ́n lọ wá sílé mi tí wọ́n ní mi ò dá lóhùn ẹni tó mú wá òun wọlé ìgbà tí mo sin onítọ̀ òǹkọ́ta mo ti jáde tán sí lẹ́nu géètì mi lónítọ̀ sọ fún mi pé à lágbájá màá ní mo ní á kí ló dé tí ẹ̀ mú wọlé ẹ̀gbọ́n ẹ̀ Túndé ló mú wá ọ̀tọ̀ nípa tí ẹ̀gbọ́n ẹ̀ wá bá mi sọ ẹ̀gbọ́n ẹ̀ ni mo tọ̀ ẹ̀gbọ́n ẹ̀ èmi ni mo tọ̀ Túndé Martins èmi ni mo tọ̀ Nídé Martins èmi ni mo tọ̀ so báwo ni ìṣèwádìí tọ́ òun so mi kì í ṣe bàbá tó ń nẹ̀gbẹ́tì ọmọ ọ̀hún mo nífẹ̀ẹ́ ọmọ àti tó jẹ́ tèmi àti tí kìí ṣe tèmi èmi ni wọ́n kọ́ pé ọmọ níyì ní olúwa ọmọ níní sì níye rẹ̀ gẹ́gẹ́ bọ́fà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ náà ni ọmọdé rí ní ìlú ọmọ ọ̀tá mi mi ò kó màá rí dáńbèlè dé ẹni tí wọ́n lé nǹkan so for now mo bá mo ibi tí mo ṣe fọ̀rọ̀ ẹ̀ jì sí ní ẹgbẹ́ gbogbo nǹkan tẹ ẹ̀yìn ẹ̀yìn abiyamọ ayé gbogbo nǹkan tẹ fẹ́ kì í ṣe pátá nínú ìwọ̀n yẹn gbogbo ẹ̀ ni máa ṣe so mi ò ní mo ti dàgbà ju wọn ní èyí ò kí gbọ́ kúkúrú lẹ́nu àbọ̀ rẹ̀ rere èèyàn máa ń gbọ́ mo ti dàgbà ju ẹni tó máa máa padà sí ẹ̀yìn ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn tí tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ tí mi ò dẹ̀ rẹ́dì láti ṣe àpẹẹrẹ anybody nítorí ọjọ́ ọ̀la ọmọ yẹn ṣùgbọ́n mo fi ń da yín lójú wípé máa tọ́ dárì àdìrún àdìgbà ní orúkọ Jésù ní agbára Ọlọ́run mo sì sọ̀rọ̀ ọmọládé tí mo ń sìn kò ní kú á lókìkí bí yẹ ṣe ní á lókìkí bẹ́ẹ̀ ni ṣe ní ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o oore lè ṣe fún mi o ilé àtọ̀nà ti yín náà kò ní bàjẹ́ àwọn ọmọ tẹ́ bí wọ́n á yàn wọ́n á yege ẹ̀yin náà jẹ́ wọn mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa tó gbọ́n náà ní àmín. All right, sir. It's not a follow-up although cut, cut, cut, cut first.